إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أشهد محمدا عبده ورسوله القائل إذا سمعت تكليف الإيمان فتعوذوا بالله من الشيطان فإنها رأى الشيطان إذا سمعت صياح الديكة فصل الله من فضله فإنها رأت ملكا وجعل البخاري ومسلم وفي رواية إذا سمعت نكاح الكتاب ونعيق الحمير في الليل فتعوضوا فإن فإنهن يرين بعد صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما فاتقوا الله سبحانه وتعالى عباد الله سرا وعلانية واعلموا أن الذكر ينفع المؤمنين تذكروا عباد الله واعلموا أن قراءة سورة البقرة من الذكر لحديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي يقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان أخرجه مسلم وقال صلى الله عليه وسلم اقرأوا سورة البقرة في بيوتكم فإن الشيطان لا يدخل بيتا يقرأ فيه سورة البقرة أخرجه الحاكم عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن لكل شيء إماما وإن إمام القرآن سورة البقرة وإن الشيطان إذا سمع سورة البقرة تقرأ أو تقرأ خرج من البيت الذي تقرأ فيه سورة البقرة أخرجه الحاكم والصحاح عباد الله ومنها آية الكرسي وفيها إذن الله عز وفيه أن الشيطان قال له إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي فإنك لا يزال عليك من الله حافظ ولا يضربك الشيطان حتى تصبح وأقرب الرسول قائلا صدقك وهو كذوب أخرجه أخرج ذلك التابعي من طريق الشعب قال قال ابن مسعود رضي الله عنه من قرأ عشر آيات من سورة البقرة في ليلة لم يدخل ذلك البيت شيطان تلك الليلة أوضع من أولها وآية الكرسي وآيتان بعدها وثلاث آيات من آخرها وفي رواية لم يقربه ولا أهله يومئذ شيطان ولا شيء يقرأه ولا ولا يقرأن ولا يقرأن على مجنون إلا أفاقا ومنها الآيتان من آخر سورة البقرة عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال موقفها في آيتين من آخر سورة البقرة في ليلة كانت آه، أخذ البخاري ومسلم عباد الله ومنها المعوذات وأن عبد الله بن عبيد رضي الله عنه قال خرجنا في ليلة مطر وظلمة شديدة نخدم النبي صلى الله عليه وسلم ليصلي لنا فأجرقناه فقال قل فلا أقل شيئا ثم قال قل فلم أقل شيئا ثم قال قل قلت يا رسول الله ما أقول قال قل هو الله أحد والمعاملتين حين تمسي وحين تصبح ثلاث مرات تأتيك من كل شيء أخذه لوز السلمي والنسائي وزوله النسائي وعن عقبة بن هاجر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ألم ترى آيات أنزلت الليلة لم يرى مثلهن قط قل أعوذ برب الفلك وأعوذ برب الناس أخرجه مسلم وفي رواية ألا أخبرك بأفضل ما تعوذ به المتعوذون قلت بلى قال قل أعوذ برب الولد وقل أعوذ برب الناس أخذه مسلم عباد الله ومن الأسباب الواردة عن النبي صلى الله عليه وسلم ما أخذه البخاري ومسلم بسندهما عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في يوم مئة مرة كانت له أجر أثر البقاء قادم وكتبت له من الحسنة وقيمت عنه مئة سيئة وكانت له حفظا من الشيطان رواه ذلك حتى يمسي ولا يأتي أحد بأفضل مما جاء به إلا رجل عمل أكثر منه يا قتل روى أبو دبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أذكركم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم وتضربوا أعناقكم وتدرك أعنافهم ويدرك أعنافهم قالوا بلى يا رسول الله قال ذكر الله وقدر الترمذي وابن ماجه وأحمد وصححه وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صدق المفردون قالوا وما المفردون يا رسول الله قال الذاكرون الله كثيرا والذاكرات وعن عبد الله بن مسعود رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإيمان قد قطعت علي فأخبرني بشيء أتشبعت به أتشبعت به قال لا يزال لسانك غضبا من ذكر الله تعالى أخرجه الترمذي وقال ابي وقاص رضي الله عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال أيمجز أحدكم أن يكتب كل يوم ألف ألف حسنة فقال سائل من جلسائه كيف يكتب أحدنا ألف حسنة فقال رسول الله صلى الله عليه وسلم يسبح مئة تسبيحة وتكتب له ألف حسنة أو تحس أجره على المعطي أحد أخرجه مسلم هذا هو له pé ká máa fi ìrètí òun lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bàbá àtẹ̀jẹ́ ọlọ́yìn ọ̀sọ̀ fún ọdún sọ́ọ̀tún àwọn ọlọ́run kúrọ̀ sẹ́wọ̀n pàṣẹ wọn wà báyìí pé nínú ìdàlẹ́ ilẹ̀ dákọ̀ ìdàrọ̀ ọ̀sán tó ọ̀dẹ̀kùn nílẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ikọ̀ tó ti mú wọn pọlọ́wọ́ ọba gbọ́ nígbà tí wọ́n bá ń sèrè yóò yìí nínú báyìí àwọn tí àwọn èèyàn yéésù àtàwọn èsù ní èèyàn tí wọ́n bá ń sèrè yóò yìí nínú báyìí àwọn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún ìrètí ọlọ́wọ́ bá ní wọ́n sì fáì ẹ̀rọ wọ́n fi ṣe wọn sábà ti ṣe ìrètí ọlọ́wọ́ ohun tí ò yé wọn tẹ́lẹ̀ yóò yé wọn ibi tó ní mu ọ̀nà sí yọ ọ̀nà síbẹ̀ ọjọ́ ìpè ọ̀kan ṣoṣo ní ọlọ́wọ́ nínú ìjọ ni òṣòro kókó àti ká àtẹ́lẹ́ ọmọ amọ́sá àlọ́ àlọ́sọ́nà ẹ̀rọ ọmọ ọba yé ilé òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ti dé ẹ̀rọ ìgbésẹ̀ pọ̀ sọ nínú ọ̀kan nínú ọ̀rẹ́ báyìí pé nígbà tẹ ẹ bá gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá ṣá tí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá ṣá ẹwọ́ sọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kú lọ́dọ̀ ṣùgbọ́n ẹwọ́ sọ pẹ̀lú ọlọ́wọ́ kú lọ́dọ̀ ṣùgbọ́n nígbà tí ẹ bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ ọba ha torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀sà dédé ya ọ pàdé ìyàrá àwọn àti ṣáìtọ́ ara ó yé èsì lójúmọ́ ẹ̀rẹ́ ọ̀sọ̀rọ̀ gbọ́ àlùbọ́sẹ̀ ẹ̀wá àánú ire ẹ̀wá lọ́dọ̀ ọlọ́wọ́ ọgbọ́gbọ́ àdìsí ọlọ́run wàlẹ́ ní àwọn àṣìbàjẹ́ náà torí pé a ní ọ̀sán déédé pọ̀ níṣẹ́ ni màláìkà lórí lójú ọkọ̀ bẹ́ẹ̀ nínú ẹgbẹ̀ wá mi ó sì ọlọ́run bá sọ wáyé ìdá àtẹ̀mí tó ìdá àlùkìlá nígbà tẹ bá kọ́ tájá bá kó tẹ̀ tẹ̀lé tẹ̀lé bá wọn kẹ́tẹ́kẹ́tẹ́ tó rẹ̀ sí ké wọn wá sí lọ́sàn-án ìṣẹ́ òwú lẹ̀ gbọ́ pátá ké tí ń kó bákan náà tí kẹ́tẹ́kẹ́tẹ́ tó wọn náà ha pàtà àwọn ọ̀dọ̀ òwúlẹ̀ wọ́n ẹ bá ti kọ́ bẹ́ẹ̀ ẹ wá sọ lọ́dọ̀ ọlọ́ba pẹ̀lú gbólóhùn àwọn olùdókòwò náà fi lè ṣèǹtọ́ lọ́dọ̀ yìí fàyín náà wọ́n ní ìyàwó yìí náà máa lọ ìyàwó torí báwọn ti rí ohun tẹ̀lé òwúlẹ̀ yìí òun náà ti fi ṣẹ̀tọ́ tí a ti lè kọ́lọ̀ bá lẹ́yìn náà kọ́lọ̀ bá ara rẹ̀ àṣàlẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀ wọ́n sì ní tó fi jẹun díẹ̀ sàn láyé ilé ìpáyà ọlọ́wọ́ bá bàjẹ́ ọwọ́ wa àwọn àtàkùn ìgbàgbọ́ òdodo ní pọ̀pọ̀ àti ìgbàgbà ẹ̀sìn lánàá máa mọ̀lẹ́yìn pé ìrẹsì ọlọ́wọ́ ọba ó ń lò olùgbàgbọ́ òdodo púpọ̀ olùgbàgbọ́ òdodo gbọdọ̀ ìrẹsì ọlọ́wọ́ ọba rẹ̀ ọ̀ ìrẹsì ọlọ́wọ́ ọba ilé ìyá ní ìrẹsì ọlọ́wọ́ ọba pàtàkì lóòrèkóòrè nínú àwọn ìrẹsì ọlọ́wọ́ bá tó ti jí lójú òun náà ní àwọn ìrẹsì èyí mùsùlùmí máa tó ti sọ fúnra ẹ̀ tí mùsùlùmí máa tó ti sọ kò ní ti aburú tó lè di ọwọ́ ọmọ làkèyí rẹ̀ wáyé sọ́dọ̀ rẹ̀ aburú tó lè di ọwọ́ ṣẹ̀tọ́nà wáyé sọ́dọ̀ rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìwà òní sọ́yìn ìtàn pé ní ìṣúná kí mùsùlùmí máa wá ojú sọ ọ́n pàtàkì púpọ̀ fáwọn mùsùlùmí yàtọ̀ sí aṣọ pé agbẹ́rẹ́lá láti máa wó ojú sọ lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí oúnjẹ làásàájẹ ìfọ́pá máa tọ̀ fẹ́lá máa gbé gbé ara ìwọ́sọ̀ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn ọkọ̀ ọlọ́run ọba èyí tó àtàwọn ìròyìn rẹ̀ ìtọ́rẹwájú àti àwọn àdúrà ìjà sí ọmọ náà sọ̀rọ̀ta rẹ̀ sọ́tà tó fi sí àdúgbò yìí sórí ahá láti máa fi wọ́n ìsọ́ lọ́dọ̀ ọlọ́mọ ọba kù lè fi lọ́dọ̀ ṣèǹtọ́ ọmọ pàtàkì gbá fáwọn àtàjọ àmùsùnmí àwọn àtàjọ olùgbàgbọ́ òdodo nínú àwọn kẹtẹ ẹ̀kọ́ pàtàkì tó lè bá àṣì àsọdẹ ẹ̀kọ́ wa lónìí àwọn àti ẹ̀tẹ́lẹ̀

Suratul Baqara láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ odi ìsọlọ́jẹ́ fún àlè òun mọ̀ yìí ẹni yòówù ti bá ń kà odi ìsọní ọmọ àjẹ fún un pàápàá jùlọ gẹ́gẹ́ bí afárá àbò rírọ̀ bó ti bá a gbà á látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam olùsí ọlọ́run bá sọ báyìí pé la tajalu buyutakum qubura ẹ má sọ inú ilé yín má sọ di sàárè o ìyẹn ni pé ẹ máa yẹn nẹ́fìlà níbẹ̀ ìtẹ̀jẹ́ mùsùlùmí ẹ má sọ ilé yín di sàárè فإن البيت الذي يقرأ فيه سورة البقرة torí pé ilé èyí tó gbọ́n bá ń ka sọ́ọ́tù bá kọ́ ń bẹ́ẹ̀ láàyè dẹ́kọlùhù ṣèitán ṣèitán ò ní wọbẹ̀ rárá gbogbo ilé àládìí yóò kíra òfin ìṣòro tó wáyé fọ́ọ̀mù yẹn bá ń ka sọ́ọ́tù bá kọ́ ní ka sọ́ọ́tù kọ́kọ́ ìyẹn one two láti bẹ̀rẹ̀ rẹ̀ lópin eighty forty nine gbogbo ẹ̀ ẹ máa kà nínú ilé yín فإن الشيطان لا يدخل بيتا يقرأ فيه سورة البقرة والشيطان يقول يقول ìjọba tasọ́ọ́tù kọ́kọ́ bẹ́ẹ̀ àfáwà hákìm ní ẹ̀nàbà àwa tí àfáwà ẹ̀dà àbí tí wọ́n ti tẹ̀lé ó tẹ̀lé láti sùn náà já àwọn tàbí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lọ́dún ti gbà ọ́ fún wa gẹ́gẹ́ bí àpá àti láti mọ̀ sọ́ọ́ ó sì gbà alábọ̀dọ̀ àlẹ́bì olóṣù ọlọ́run bá sọ báyìí pé ìdájọ́ kó lè ṣe é náà máa ń gbọ́ngbò nǹkan gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ní ògóngórí ògóngórí pàápín wàyí ìtẹ̀sí lẹ́wọ̀n ẹ̀kọ́ àrùsọ̀ ọ̀sán bákọ́rà ṣùgbọ́n ògóngórí àlùkò á bẹ̀rẹ̀ sí wó ya sọ́ọ̀tù bákọ́rà ní o wàyí ìtẹ̀sí ṣàìtọ́ ọ̀dá ìgbà sẹ́mi àṣọ ọ̀sán bákọ́rà tó kọ̀ wá torí pé èsù tó ń wò ya nígbà tó bá ti gbọ́ súnmọ́ tó bá kọ́wà tí wọ́n ń kà á kọ́rọ̀ jà mí lè lè ti jáde ètò kan bí ìṣòro ọ̀tọ̀lọ́kọ́wà níṣẹ́ ni ó jáde nínú ilé ìjọba ń ka súnmọ́ tó bá kọ́wà bẹ́ẹ̀ àfáwọn akíwọ́n ẹ̀rọ gbé jáde tí àfáwọn àdàmí tí wọ́n sọ pé àdéhùn náà ọ̀dà tí àfáwọn ẹ̀rọ ẹ̀dùn àti ló ń bẹ̀ àwọn àtàjọ sọ nínú ọdún lọ́kọ̀ wà lónìí ni òun náà ní ayá tó kù sí wà ayá tó kù sí ó ti rọra wọn níwọ̀n ọba ẹni tí òjò ayà kan lọ yẹn ààrẹ ẹni tí pé ọlọ́run ọba ti ṣe ojú ìsọ ńlá fún àwọn àgbà ẹgbẹ́ mùsùlùmí nínú sọ́ọ̀tù bàkọ́ wà ní àlọ́wà òdìdí ayà ká tọ́wọ́ àwọn sọ́ọ̀tù bàkọ́ òun náà ní ayá tó ṣàìtọ́nù gángan òun ló jẹ́ ìtọ́jú epo gbé àtúrí jáde fún àfàwà àbò rẹ̀ rà nígbà tí àfàwà àbò rẹ̀ rà ó jẹ́ ìtọ́jú pé wọ́n fi sọ ibi oúnjẹ tí wọ́n ń gbé tàkà tàkà oúnjẹ tí wọ́n ń gbé sí àfàwà àbò rẹ̀ rà ọwọ́ jẹ́ ìtọ́jú sọ ibi oúnjẹ ṣàìtọ́nù wà yóò jẹ́ yóò ti sọ́wọ́ yóò ti sọ́run yóò lọ́wọ́ máa gbé lọ àbò rẹ̀ rà ó jẹ́ wọ bàbá yìí kí ló dé lọ́dọ̀ tó jẹ lọ ní ti ọmọlẹ̀ ṣàtọ́nà ọbẹ̀ torí pápá òye ló gbà wá ọbẹ̀ títí lọ́jọ́ pé náà lẹ́yìn ọbẹ̀ tó wọ̀ ní wámọ̀ kí ní wámọ̀ èmi ní ń parí ó ti àwọn àbò kò fi nígbà tí ilé mọ́ ọ̀lẹ́bí ọkùnrin bóyá ọ̀rọ̀ yìí je ṣe jẹ́ ànẹ́bí ló kúkú wa ni yóò ti wá o nígbà tó tún di alẹ́ ẹni yìí tún dé ó tún tẹ́lẹ̀ kí ṣe ó tún fẹ́ máa jẹ́ nìkan tó yẹ pé wọ́n máa ṣe èyí tí wọ́n máa gbé lọ sọ ti sọ pé ẹni yìí tún wá lánàá yóò tún wá o ó ọjà ìkàlẹ̀ pé gbogbo ìgbà ṣe jẹ́ ní tí ọmọ yẹn ló ń fẹ́ tí tí o fi máa ní ìkọ́lé oṣù ọ̀nà ọ̀gbà lọ́wọ́ báyìí ní ṣèjọ́ ó ti wá bẹ àkóyọ ọ̀rọ̀jọ́ náà nípa pé tó bá lè máa ṣe kankan tó ti pẹ́ tó bá ti ń ṣe ní ìdílé ìwámọ́ kí ni nǹkan náà ṣètò àwọn aṣọ fún báyìí pé ìyàrá wáyé báyìí láti rọ́ọ̀ṣì náà tó bá ti jẹ́ nìkan tó ìwọ fẹ́ lọ sùn níbi ibùsùn rẹ̀ akọ̀wé alàtàlùkọ̀ sí kàtọ́wájú kùrẹ́ alàtàlùkọ̀ sí kà á fa iná kàlá rẹ̀ zára rí kàmí nà fọ́ ìhà ìlọrin tó bẹ́ẹ̀ ti kà á tán kò ní yẹ kò ní kò lọ́dọ̀ rẹ olùsọ́kà yóò máa sọ tí bá ti ń sọ ọ̀la rẹ̀ kọ̀ọ̀kan kò fẹ̀ ṣèǹtọ́ọ̀nù alùpàá tó sì lè hà ṣàìtọ́nù kankan ò ní lọ́dọ̀ rẹ o tí lè o fi máa báyìí nígbà tí ẹni àbúrò ọlọ́gbọ́n ọ̀rọ̀ ìlọ́wọ́ inú rẹ̀ ah, tó pé á tó tọ́sọ̀ yìí ní ní tó wọ̀ gbọ́ lóṣù dé ẹ̀kọ́ ńlá ìkùnfin ilẹ̀ ọba ti ẹ̀ lọ àtúntì owó ọjọ́ méjì ó ń ṣe ọlọ́run bá fi àbúrò rẹ̀ rọ́ àbúrò sọ̀nà ìbò tó wà àbúrò rẹ̀ bá fi lọ́wọ́ sí ọlọ́run bá fi lọ́sí ọlọ́run ṣùgbọ́n wọ́n jẹ́ padà sílẹ̀ kó má kọ́ mi ní ìjọba wọn ó sì kọ́ mi ní pé tó kò lọ́wọ́ ṣẹ̀tọ́ ṣẹ̀tọ́nù onídẹ́gbẹ̀ tí ó ní kápá lọ́dọ̀ mi bákan náà olùsọ́kùnrin ó máa wà pẹ̀lú mi títí ni ó fi pa oríṣi ọlọ́run sì sọ pé báyìí pé sọ̀dá kọ́ka òdodo lọ́sọ̀ fún ọ ìwà wúwa kàdó ṣùgbọ́n gbẹ̀gbẹ̀ fúra rẹ̀ òkùnrin rèé mi àwọn olùwà wọ́n mú àwọn àkọ́yẹ́sì lọ́pọ̀ ọkùnrin jáde níbi ọ̀rọ̀ yìí nípa pé ètò gbogbo èèyàn tó jókòó ọ iná ẹni ò ní sòdodo papọ̀ àjùlọ tó bá ikú òdodo ní wọn da àwọn níbi àwọn ojú tó ń bá wà ó ń sòdodo níjọ́ náà nígbà tá a bá fẹ́ fi ṣẹ̀tọ́ òun ní àsòdodo nígbà tí ilẹ̀ fún ọ lọ́jọ́ kejì àná ẹ̀ àfipẹ́ arákòkò ìṣe ọjọ́ òní ìsọ fáwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àdébí àwọn hamusa ọ̀dà àlùfẹ́sà ó ti di ọ̀rọ̀ yìí ló ń bẹ̀ nípa pé ọ̀rọ̀ sọ̀dá tọ́ka olódó ló sọ fún ọ wọ́n pọ̀kà lò ṣùgbọ́n òun gbẹ múra rẹ̀ òkúrẹ́ òkúrẹ́ ìdáni òkúrẹ́ ìdáni o jẹ́jọ́ bá ti mọ̀ nípa ṣùgbọ́n òkúrẹ́ ìdáni àwọn àtàjọ ń gbàgbọ́ òdodo ẹjọ́ máa káyọ́ tó kòrí sí ó lè máa jẹ́ omi ìsọ́fún wa ṣùgbọ́n a rí lónìí ṣé pẹ́lú omi wọn sọ pé aláṣọ́kùn tí ó sẹ́wọ́ yẹn kí n tó sùn lálẹ́ kí ìlè má ka àádọ́rin rẹ̀ sẹ́wọ́n tí ìlè má kàkiri òfin kí n tó sùn ṣùgbọ́n gbogbo bí bá ṣe aṣáwùjọ ọ̀hún tó náà kí n ṣẹ́jú máa ń di pé máa ń lá làkàlà ṣùgbọ́n gbogbo bá àwọn ọ̀rọ̀ báyìí àwọn fi yí ọ̀pọ̀lọpọ̀ àwọn nípa pé àpèjúwe wọ́n dà wọ́n gbé gẹ́gẹ́ àpèjúwe dókítà tọ́sọ fún ẹni tá a rẹ̀ ṣe nígbà tẹ́ bá délé pàṣẹwọn àyùkẹ́ wọn ní méjì méjì ọwọ́ àpò papọ̀ lẹ́ẹ̀kan náà nípa pé wọn lè bá a tètè yá ìjára rẹ̀ ọ́ yá ha ha a ti kà a sùn lọ bẹ́ẹ̀ a rí pé olùsọ́kùnrin wà pẹ̀lú wa nígbà táwọn bá ti sùn lọ àwọn òsì ní màmá tí wọ́n máa jẹ́ fún wa àwọn ti tẹ́lẹ̀

n'ihi ìrun kejì síbi ìrun kẹta níbi ìrun kẹta síbi ìrun kẹrin níbi ìrun kẹrin síbi ìrun karùn níbi ìrun karùn síbi ìrun kéde padà ó ń sọ ọlọ́run bá fi léyìí sí wa lẹ́nu sábà mùsùlùmí ẹyọ ló sọ bá ní àwọn àtàjẹ ń sọ nínú àwọn fi wá omi sọ òun náà ní àwọn ayà o ayà bá nínú mùsùlùmí wọn pẹ̀lú nítorí kò àfàwà sáárín tó fi lọ́dọ̀ àfàwà láì lọ́mọ̀sọ̀rọ̀ọ̀dì àfàwà láì lọ́mọ̀sọ̀rọ̀ọ̀dì kò lọ́wọ́ sọ ọ̀rọ̀ yìí pé mọ̀nkọ́wà aṣáájú àyà ti ní sọ́ọ̀tù bákọ̀rọ̀ fi ilé ìjẹ́ pé ẹni yóò tó bá ka àwọn àyàfẹ́ wa ka nínú sọ́ọ̀tù bákọ̀rọ̀ lálẹ́ yòówù tó bá ka láńlẹ́ ní kòlòdáàlì kàlẹ́bẹ́ ìtàṣà ìtọ́ọ̀lù tí kàlẹ́ ìlà àwùbáwọn mi àwùwádìí ha ayé àdáyé níbẹ̀rẹ̀ sọ́tù bákọ́rọ̀ lẹ́dẹ̀ẹ́sì ní tàbá ti fi alif na lèm tí lè mú fi ẹ̀kọ́ wọn nígbà tí yàrá kà á lálẹ́ wàá àtẹ́lẹ́tò kò sí lè ta ọ̀tọ́tẹ́ ọ̀nàbùnà ilá wà ní hajj lọ́kọ̀ yóò wà àyàtá lè ra àyàtá àti àyà méjì tó gbẹ̀yìn rẹ̀ ìyẹn Quran two fifty six àti àyà two fifty six àti two fifty seven torí pé ara tó kò dé tó fifty five lọ ara kìíní tó wá tẹ̀lé ara tó kò dé tàbá tó ká pẹ̀lú ẹ̀ ọ̀sán àyà àtẹnìyàn àtẹnìyàn àti àyà mẹ́ta tó parí sọ́tò bákọ́rà tó bẹ̀rẹ̀ láti wọlé dáa tó bẹ̀rẹ̀ pẹ̀lú olè dáhì tí tóbi dé àwọn ọ̀rọ̀ sórí pọ̀nmọ́ sí ìrẹ̀lẹ̀ ìgbìmọ̀ lọ́kẹ́ tó fi dọ́wọ́ parí. àwọn àyà mẹ́wẹ̀ẹ́ wáyé gẹ́gẹ́ bí àbá àbúrò àbúrò tó ti táwọn olùmọ̀ ìṣàlàyé pé àbá ọ̀tá kò lè mú wá lọ́pọ̀lọ́ rẹ si kò sí gbogbo látọ̀dọ̀ ní pé tó pé sí èyí tó ọkọ̀ ní wọ́lá ìtọ̀báàdà aláwọ̀ jìnnún ìlà àfààfọ́. ẹ wọ́n náà wọ́n náà lọ́rọ̀ wáyé èèyàn ní ìta sẹ́ni tí ń síwí àfikọ́ wọn bọ́ ń là kó níbi síwí rẹ̀ lórí wá jẹ́ pé àwọn àyà lọ́rọ̀ wáyé ti ti tẹ àwọn àyà àwọn àyà tó mú kíyà táwọn tó wọn kàwé kíyà tó wọn bá mójútó. àyà mẹ́rin níbẹ̀rẹ̀ bákọ́wà látàrí fúlàní tí dé mú fìlẹ̀ rọ́ọ̀lù àti àti àyà mẹ́ta ìtọ́parí sọ́wọ́sọ pàfọ́rọ́ nínú àwọn kẹta máa fi wá ìsọ́ nínú ìsìláwò lélẹ́ wa látàlá nínú àwọn kẹta máa fi wá ìsọ́ òun náà ni ìparí sọ́wọ́sọ pàfọ́rọ́ lẹ́gbẹ̀rún àyà méjì lábára ọ̀ṣọ́nù máa ń jẹ́ ìdílé lọ́gbẹ̀ẹ́ àbọ̀ ọ̀gá ìwọ̀nsẹ̀ òun àwọn ni wọ́n gbà látọ̀dọ̀ ṣe ọlọ́run Muhammad sọ̀rọ̀ náà àlejò sọ́tà ó ti من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه ẹni yóò tọ́ bẹ́ẹ̀ ka ayà méjì èyí tó bẹ̀rẹ̀ tí ó ti bàbá wa ìyá mọ́nà lọ́sọ́ tó bá ń sọ́nà ilé ìgbìmọ̀ ti lè wọlé mọ̀mí náà kí tòbí jẹ́ ìparí rẹ̀ lálẹ́ yóò fi tẹ̀lé ọjọ́ ká kàfàtà lọ́sẹ̀ ló wọ́n máa kí ìyáwó lẹ́yìn tó bẹ́ẹ̀ ní káfáyà méjèèjì kó ti tó kó bẹ́ẹ̀ yẹ pé kò tí ò kí kẹ̀kẹ́ ò ní ṣe àkànná àwọn ni pé ó ti tó kó lọ́wọ́ gbogbo Muhammad sọ pé kàkàtà kà gbogbo alẹ́ yóò tó yọ ọ́ kà ó ti tó kó nínú àwọn ọ̀sẹ̀tẹ̀ máa fi wá sọ ọ́ yàtọ̀ sí àwọn fi wá sọ lónìí òun náà ni ìmọ̀ apá àti náà. ó ti rọra wípé àwọn abẹ́rẹ́ tó yẹ a sì ní ẹ̀mí àwọn ọ̀rọ̀ pé ó ti sọ ni ó ti sọ èyí tí inú ìlú sọ́nà ọba ti fi sí wa lẹ́nu nípa pé lóun tá a bá ń ṣe òun ẹni tó káta fún wàhálà ẹ̀yọ̀ kan kó lè ọlọ́ afọ́lájà ẹ̀yọ̀ kan kó lè àwọn ọ̀sùnmọ́ bíi ẹ̀sẹ̀ ẹ̀yọ̀ kan lẹ́yìn gbogbo òun yòówù tọ́jú ẹ̀mọ̀ rẹ̀ ìtàbákí. àwọn ìtàn mi máa ń lé òpè wọn àṣùbá mẹ́ta mẹ́ta rẹ̀ láàkà ẹ̀wọ̀n máa ń gún bí mẹ́ta mẹ́ta rẹ̀ láàkà lára ọ̀ gbogbo òun kọ̀ọ̀kan ẹ̀yọ̀ kọ̀ọ̀kan láàkà ọ̀tọ̀ ni àdúrà lọ́tọ̀ tó ń ṣe ọlọ́ọ̀bá máa ń tó ní ọ̀nà ṣe ìta àwọn àdúrà tá a máa ń ṣe lówó àti àwọn àdúrà tá a máa ń ṣe lálẹ́ ilé ẹ̀yìn àwọn sóra yóò jẹ́ pé a kàwọn ní mẹ́ta mẹ́ta níbẹ̀ ṣùgbọ́n lẹ́yìn òun ọ̀gá ẹ̀yọ ọ̀gbẹ́ náà nìyọ́kà ayọ́tòkò sí ẹ̀yọ̀ká olúwọlé ahad ẹ̀yọ̀ká kólà ọ̀gbẹ́fọ́lá ẹ̀yọ̀ká kólà ọ̀gbẹ́fọ́lá náà ẹ̀yọ̀ká ó di ìsọ́nà ńlá ni tó ẹgbẹ́ tí mùsùlùmí bá ti ń ṣe é ọ̀là fún ní gbogbo ewu yòówù èyí tó ti pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn sá tọ́wọ́ ajẹ́ pé ń sálọ lọ́rùn èèyàn nínú wa gbà mí lọ́jọ́ pọ́bẹ̀ tó ti sálọ náà ní òun náà tún lọ sálọ pé ọ̀pá rẹ ẹ wá gbè mí náà àwọn tó náà tún lọ sábà àwọn náà tún lọ sábà lómi ó sọ náà fún àwọn ní ohun tó ṣe odi fúnra wa yálà nígbà a bá tí a bá fẹ́ sùn àfọ خرجنا في ليلة مطر وظلمة شديدة نسلك النبي صلى الله عليه وسلم يصلي لنا يصلي لنا ما يرقناه ọlọ́run àwọn jáde níjọ́ kan ní alẹ́ ẹjọ́ kan náà gbogbo ni àwọn wà ń wá sí ọlọ́run ọba kí nípa pé ń bọ̀dà níbi àwa wà ń bọ̀dà níbi àwa wà ń bọ̀dà níbi àwa wà tí kí wa àwọn pàpàdà bàbá wọn padà wọ́n jẹ́ ọlọ́run àdébí wa sọ báyìí pé wọ́n sọ fún ìyá àfa wa Abdullahi bọ́lá ọ̀bẹ́yìn ó ní àdébí sọ fún báyìí pé wọ́n sọ pé wọ́n pẹ̀ padà àwọn akọ̀ṣe ìlànà àti ọ̀gá àwọn ìlẹ̀ lẹ́sẹ̀ nìyà ó ní bó wá ní ọ̀mọ̀ tó mọ pólítọ̀ ń sọ yìí tó ń bà pa ó ní nígbà náà ó sọ báwọn sọ báyìí pé wọ́n sọ pé padà àwọn akọ̀ṣe ìlànà ìlú ìlú òkú ìgbàjọ́ ń tẹ̀ ní o tún àpá lẹ́gbẹ́ náà lẹ́bi ti sọ báyìí pé ó sọ pé pọ́lùtù mo bá sọ báyìí pé ya Rasulullah má àpò ìlú sí ọlọ́run pa kí lọ fẹ́ dé wí kí lọ fẹ́ dé sọ ọ́ àlẹ́bí wa sọ báyìí pé pọ́lùtù wà lọ́wọ́ àhàjì wọ́n mọ àwọn ìdọ̀tẹ́yìn ọmọ fẹ́ ṣe fún kàlẹ́ ẹ̀kọ́ àpéwọ́lọ ahadi àti mọ àwọn ìdọ̀tẹ́yìn yẹn ni kúlẹ̀ àwọn ẹ̀fọ́lẹ́ àti kúlẹ̀ àwọn ìdọ̀tẹ́yìn náà ṣéyìnà tòǹtì nígbà tó bá di ìrọ̀lẹ́ wíwí àwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta yìí wàhíyìnà tó síbẹ̀ bákan náà nígbà tó bá tó dé òwúrọ̀ wí gbólóhùn yìí sàlátà ọ̀rọ̀ ohun ilé mẹ́tamẹ́ta ìyẹn ni àwọn àdúrà tá a máa ń ṣe lówùrọ̀ àti àwọn àdúrà tá a máa ń ṣe nírọ̀lẹ́ ẹni tí máa ń ṣe dáadáa yóò máa wọ pé fọwọ́ làdúrà yìí ti wá wa tọ́wọ́ jẹ́ pé àákàkúlọ̀ ọ̀la àtàkùnlábà sìmẹ́ǹtì mẹ́ta ó sọ ní oṣù náà máa ṣe lóko wá ká máa ṣe nírọ̀lẹ́ nínú àwọn àbíṣì tó gbé wá nílẹ̀ lórí ìwà ó sọ náà bá sọ báyìí pé tẹ̀síkà ní kó lè ṣe ọ̀pọ̀ àlẹ́bí sọ báyìí pé lẹ́ẹ̀mẹ́ ṣe wípé àwọn sólà nílẹ̀ mẹ́ta mẹ́ta nígbà tí wọ́n ń ta lóòwúrọ̀ ó ti tóyà níbi gbogbo nǹkan ó ti tóyà níbi gbogbo nǹkan ìwọ mùsùlùmí ọ̀rọ̀ làlẹ́bí sọ yìí nípa pé ó fẹ́ ṣe kakúlọ̀ lọ ahad ó ti kakúlọ̀ lọ ìfọlẹ́ ó ti kakúlọ̀ lọ bí náà ọkà kọ̀ọ̀kan rẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta mẹ́ta ó ti tọ̀ kó o níbi fẹ́ sóògùn ó ti tọ̀ kó o níbi tẹ̀ fẹ́ tọ̀ nkálá ó ti tọ̀ kó o níbi tó bá ti ka àwọn súrà yìí ní mẹ́ta mẹ́ta rẹ̀ ó ti tọ́ níbi gbogbo nǹkan tó ń ṣe ọlọ́run bá lórí bẹ́ẹ̀ nípa pé kí a bá ti ta ṣàlàyé ọ̀rọ̀ àwọn súrà yìí mẹ́ta mẹ́ta rẹ̀ tẹ̀sí ìkànnì kú lè ṣe ó ti tọ́ níbi gbogbo nǹkan o àfa àbúdá o àti tírímìtì àti mọ́mú ìsáyé àwọn ni wọ́n bá àdé sí wa tí àfa àlùbáni tí wọ́n ti sọ pé sánẹ́lò rẹ̀ máa dáadáa o àwọn àtàjẹ́ òṣà ọlọ́run bá níbi àwọn súrà yìí

wà àwọn olùdókè àwọn sọ́ra àwọn àyà méjèèjì òun ló ti ọlọ́wọ́ ọba ń sọ kí ló fi ṣẹlẹ̀ níjọ́ náà ṣe bá níbi ọmọ Muhammad sallallahu alaihi wasallam iná ọ̀kan náà wọ́n wúlí ló mú orí nígbà tó tó pé ọjọ́ ọlọ́sọ sínú omi ọwọ́ àti pé arábẹ̀ sí ní àlejò Muhammad sallallahu alaihi wasallam èsì pé ìnira yìí wọ́n ló fún àlẹ́bí débi pé àlẹ́bí òní ti sọ kankan yóò sì máa lé òkú òun ti sọ òní ti ṣe kankan yóò sì máa lé òkú òun ti ṣe débi pé malakú jìbìrì àti malakú mẹkàín nínú sọ ìbùkọ́rí àwọn méjèèjì bá wá wọ́n wá jẹ́ nìkan tó gbọ́n bẹ̀rẹ̀ sí ẹnìkejì bí ẹnìkejì pé kí ni wọ́n fi ṣe arákùnrin rẹ̀ yìí à ẹ̀yìn báyìí báyìí lọ́mọ àwọn irun rẹ̀ báyìí báyìí ló sì so papọ̀ ló sì lọ́ọ́ ju sínú omi báyìí báyìí nínú omi wọn lọ́nà ọjọ́ ju sí wọ́n sì ju inú omi náà wọ́n sì lọ́ọ́ mú wọ́n sì lọ́ọ́ mú nǹkan náà pèsè ni wọ́n sì tù àwọn olùmọ̀ níbẹ̀ wọ́n ti mú jáde pé gbogbo ohun yòó tá a bá rí pàmò kan jì tàbí wọ́n kà tàbí wọ́n so tàbí wọ́n jẹ́ nìkan tẹ́ wọ́n sùn gbúdú. sọdẹ ẹ bá ti fi tu kó tó ní pẹ́ sọ̀rọ̀ nù àbẹ́ jò níná ẹ má o torí pé bẹ́ẹ̀ lè jó ní náà ní dídì tọ́wọ́ wọ́n di nǹkan wọ́n fi sọ ní ìnira kókó lára ó tọ̀ lè dínkù ṣùgbọ́n kò ní kókó lára ẹ bá di nǹkan kan wọ́n so wọ́n so wọ́n tẹ̀ ẹjẹ́ nìkan tó yẹ pé tẹ́ ẹ báyìí ṣe jújà kaná ẹtún tí wọ́n dì yẹn kó tó di pé ẹ sọ ọ́ lọ. ó ṣeé ṣe wọ́n lè wọ́n lè jẹ́ nìkan tó yẹ kí wọ́n ti pèpè púpè sí ìka yìí nípa bá àwọn fẹ́ àwọn fẹ́ dé kátàrà nìkan mọ́lẹ̀ tí wọ́n sì fẹ́ẹ́ lòyè ọ̀dọ̀ ọlọ́run tọ́nu ọ̀bà máa fún wọn sí bẹ́ẹ̀. gbogbo àwọn kan yìí nígbà tí ẹ bá ṣe gbóngẹ́ rẹ̀ ẹtú kó tó di pé sọ ọ́ lọ ẹtú kó

kólé àhóńdó bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ falẹ̀ àti ọ̀pọ̀lẹ̀ àhóńdó bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ náà. àwọn sọ́kà méjèèjì òun náà nìkan máa fi wá sọ ọ́ tí mùsùlùmí bá mọ eléyìí yóò mọ̀ kó ju gbogbo ògèdè yóò tó wá fi sóhun fínfín tó orí mú àti bọ̀ọ̀bọ̀ rẹ̀ sábòtò rẹ̀ ń wọ̀ yóò fi pé eléyìí ó ti díẹ̀ nǹkan tó ti pé gbogbo àwọn ìwíkúwí àti sọkúsọ yìí ó ti gbé èlò ó sì ti gbé èlò pátápátá torí pé bàbá mọ̀ tó máa wọn sóra méjèèjì á lè pa ti wá sọ ọ́ níbi gbogbo nǹkan èyí tí máa ń ṣùgbà lọ́dọ̀ ọmọ àwọn tá a jẹ́ ọlọ́wọ́ bá jùlọ lẹ́yìn ọmọ ọmọ sọ́ọ́lá ọ̀nà sọ́lá ọ̀sán àdúrà fẹ́ fún wa tó ìjọba àdúrà náà ẹni ń ma àwọn àkọ́kọ́ muslim من قال لا إله إلا الله وحده لا شريك له له ولا الحمد وهو على كل شيء قدير قلوا ينال أو أعصى في يوم sọ ọwọ́ asọ lẹ́ẹ̀mí ọgọ́rùn-ún káánú ti láwọn adìrẹ aṣọ rẹ̀ kọ́ òun náà ni pé ọgbọ́kùn lọ́rùn mẹ́wàá àbí ọkọ̀ tí bá ti wọ́n ti wá pọ̀ fún dáadáa ọgọ́rùn wọn kọ kalẹ̀ fún wọn yìí àti àlehùn mi àtẹsẹ ìyá wọn sì máa parẹ́ ẹjọ́ ọgọ́rùn tó ti fẹ́ náà wọn máa parẹ́ ní ẹsẹ̀ rẹ̀ ọkàrẹ ti láwọn eré ìsàlẹ̀ nínú ṣẹgbà gbólóhùn tó tún wá sọ yìí yóò tún máa wá bákan náà bá sọ ọ nírọ̀lẹ́ títí òfìdí òwúrọ̀ ọlámiyà ti áhàdùn bí áfùdùn bí mọ jáde ìgbà rọjòlónì àtàlẹ àtàlẹ nínú ọwọ́ àṣẹlẹkẹ tí ó gbàdá dátó lọ́dọ̀ Ọlọ́run mọ́ tí ó sì sọ gbólóhùn kan lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ń tàn látó mọ́ àyà àfẹsẹ gbégbólóhùn láyéláyé lọ́wọ́ àdáwò láṣẹ ní ìtàdá nípò ọlọsàmọ wọn làwọn ti ṣe pẹ̀lú òkè dípò fún wọn tó lọ́gọ́rùn ọkà ọgọ́rùn tẹbáyì ọbẹ ti wí ìrọ̀lẹ́ fi jẹ kó tún fi wí tọpọ ọgọ́rùn lọ òun yóò tún gbàdáadáa jẹnu tó bá sọ ju ọgọ́rùn lọ àmọ́ sọ̀rọ̀ ẹ fún nínú àpẹẹrẹ tó yẹ kọ òun náà ní pé gbogbo àdúrà tó bá ti ló ń kà lọ́dọ̀ àlẹ́bí àmọ́hámọ́ sàlá àrùsọ́lá kì í dọ́gbọ́n lọ tọ́lá ìṣe ìdọ́gbọ́n lọ máa ṣe lọ́lọ́kùn kan máa mọ̀ yé mọ́ máa ṣe lọ́lọ́kùn kan máa mọ̀ yé òkà rẹ̀ mọ́ ṣùgbọ́n tí ọ̀nà ti jẹ́ pé yóò lọ ń kà nínú ọgọ́rùn-ún oṣù ọlọ́run kan máa ń fún wa gbogbo wọn tó bá ti wá láàdúrà pẹ́tọ́ máa ń ṣe wọ́n wá náà máa ṣe tí ẹnìkan ló fi sí kì í Muhammad sọ̀rọ̀dọ̀ àdọ̀ sọ́dàm wọn lọ máa gbé gbígbólóhùn kan seventeen thousand tí àwọn akéde eleven irú àwọn òkà báyìí wọ́n pé àwọn kan ni wọ́n fi gbólóhùn òkà yẹn sí kódà kó ṣe pé gbólóhùn tó ń sọ yẹn ọba dọ́dọ̀ àdébí wa Muhammad sọ̀rọ̀dọ̀ àdọ̀ sọ́dàm kátó wọn lọ pa ìmọ̀ye gbólóhùn tó ti pé kò dọ́dọ̀ sí ọlọ́run àwọn èèyàn ni wọ́n ń wí lẹ́nu ara wọn ìwọ náà gbà wọn àwọn eléyìí ni káwọn gbólóhùn èyí tó ń sọ ọlọ́run bá ní a máa ṣe òun yóò máa jẹ òdì sọ fún wa ẹjọ́ máa ń tẹ ọlọ́run bá lórí kórè kọ́nà kó lè máa ń tẹ àwa náà àlejò àmọ́ sọ́ọ́lá àlọ́sọ́lá nínú àti tí a bá àbúdá ìdá àgbà wa onípa aláwọ̀ nàbí yóò sì jẹ́ pé kó gbé dálájà kó gbé ipò ìga lọ́dọ̀ ọlọ́run ọ̀rẹ́rò lákùnrin ní fáàkì dáàbò wọ̀lẹ̀ wọ́n ó tún wá lo ẹ̀fọ́ yín dùkẹ́ lẹ́yìn ọmọ alẹ́ góòlì lówó lọ àbẹ́ẹ̀mọ alẹ́ bàdákà lówó lọ ọ̀rẹ́rò lákùnrin ní àtẹnukọ àdúgbò kan ọ̀tẹ́bẹ̀rẹ̀ wà àdáàkọ̀ọ́ ọ̀yọ́bẹ̀rẹ̀ wà àdáàkọ̀ọ́ ó tún wá lo ẹ yóò ti jẹ́ ìkẹtẹ́ ìpẹ̀ládá lọ́dọ̀ ọlọ́run bí ṣe máa ń dùn sí sùúrù tó yẹn ohun tá a wí ó tún lò rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. àwọn ló bá lọ la wà sọ́wọ́ mọ́ àwọn tá a lọ́dọ̀ pé lóṣù ọlọ́run sọ nǹkan náà fún wa. àlejò sọ pé lẹ́yìn ọ̀gbọ̀n òun náà yọ̀rẹ́ ti ọlọ́run ẹ máa rántí ọlọ́run bá ní gbogbo ọgbà àwọn tá a jẹ́ oṣù ọlọ́run ọba oṣù ọlọ́run ọba jọ yẹ wa ó ní pé sátọ́ àwọn sàbẹ̀ ní ọmọ tó mọ mùfàrí lóòrè ó ti wọ́n bèèrè lọ́wọ́ sí ọlọ́run pé kọ́ọ́lù wọ́n bá ní mùfàrí lóòrè ya Rasulullah àwọn wọ́n ní mùfàrí dùn yẹn ìlú ó sí ọlọ́run ó sí ọlọ́run bá sọ báyìí pé ọ̀sẹ̀ akẹ́rù náà lọ àkẹ́bí rán wọ́n ti dà kẹ́rà àwọn tí ń rẹ́tẹ́ náà bá gbogbo gbà lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin ni wọ́n ní àbí lóbìnrin ni ó sọ nínú àti ìtọ́sọ tí àfa àtàlẹ́ náà bá tó gbà wá ó nípa àdébíà Muhammad sáádà sáà òwúrọ̀ ọba arákùnrin kan wá ba ó ní bèbè ń ṣe ọlọ́mọ ọba àwọn òfin bí máa ń jẹ́ kéèyàn onígbàgbọ́ ó ti pọ̀ ó ti wọ̀ máa ń kó ti wọ̀ mí lọ́rùn fàmílì níbi iṣẹ́ ìdí àtàṣàpá ìbí sọ nǹkan fún mi dé pé tí n bá ń ṣe yóò jẹ́ kí n kó kó sínú gbogbo àwọn èyí tí ilé ráyè ṣe ó ń sọ náà bá sọ̀rọ̀ níbi ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ààrẹ láti jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀yẹ̀ gbogbo níbi ìrètí ọlọ́run yẹni pé máa ń tí ọlọ́run ọba lóòrèkóòrè yóò máa lọ dí àwọn ìdílé pé ọ̀bẹ lọ́rùn rẹ nínú sẹ́ èyí tó ráyè ṣe nígbà tó ọba rántí ọlọ́run ọba lóòrèkóòrè nígbà fúgbà àìsàn ẹ̀kún àjẹjọ pé kò ní bùkátà sálúwàlà kódà kò ní bùkátà sí ìyọ̀tẹ̀ ìlú kọ́kíbla ìjọ fún ojókòó mọ́sálásí kó tó

tí yóò wà jẹ́ pé yóò kàgàrà lẹ́nu kọ̀ọ̀kan yín ni kó ṣe pé yóò ṣiṣẹ́ kan yóò sì gbà lálẹ́ ẹgbẹ̀rún yóò ṣiṣẹ́ ẹyọ kan yóò sì gbà lálẹ́ ẹgbẹ̀rún àwọn sàbẹ̀ sọ bá arákùnrin wa sọ nínú àwọn tó jókòó pé ìlú ń sọ náà kẹfà yá ti bá àdúnà àlùkò hasana kó o lẹ́nu kọ̀ọ̀kan wọ́n ṣe ṣiṣẹ́ tó ń pín fẹ́lẹ̀ iṣẹ́ ìyọ̀kan náà láti gbà lálẹ́ ẹgbẹ̀rún lé lórí ó sọ náà bá sọ pé yóò ṣàbẹ̀wò wọ́n bẹ̀ sí subhanallah subhanallah subhanallah ọgọ́rùn-ún pé ọ̀tọ́kùtàbò lẹ́hu àgbò hasana tí wọ́n sì ti jẹ́lẹ̀ jọ lé fún wọn kọ́lá ẹgbẹ̀rún fún one thousand ọ̀tọ́kùtà àlùhù àdìbò kọ̀bí à ọ̀tọ́kùtà àlùhù àdìbò kọ̀bí à tàbí bẹ́ẹ̀ kọ́ ó lè má ní láájá ó lè má ní bùkátà sí láájá ẹ̀sẹ̀ rẹ lọ́pọ̀ nínú kí wọ́n gbọ́ ọkọ láàbẹ̀ ẹgbẹ̀rún kalẹ̀ tàbí kí wọ́n ti gbọ́ kú ẹ̀sẹ̀ ẹgbẹ̀rún kú nínú àwọn ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ ọlọ́run eléyìí ni ohun tí àlẹ́ bí ọmọ ọmọ sọ̀rọ̀ àdàsọ́lá tó sọ̀rọ̀ fún wa níbi ìmọ̀ ẹ̀sẹ̀ ọlọ́run pápá jùlọ gbólóhùn subhanallah kéèyàn fẹ́ sọ ìfọ̀mù káfọ́ ọmọ kẹ̀ lásán èèyàn gbà láàbẹ̀ ẹgbẹ̀rún tàbí kí wọ́n bá gbé ẹ̀sẹ̀ kí wọ́n bá ẹ̀sẹ̀ kú two eight two thousand and ninety eight abẹ́rẹ́ ọ̀hún kọ́nà ọ̀gá kó bá ṣe ọ́ síbẹ̀ fún àlejò ọ̀hún sọ̀rọ̀ náà. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه àdúrà fọ́fún ọlọ́run láti lọ́sí ìpàdé lọ Muhammad sọ̀rọ̀ láti lọ́kọ́lọ́ bá ara yàn sábẹ́ ìgbọ̀n lápapọ̀ tó fi jù kẹta lẹ́yìn eléyìí títí a fi ń pè wá sí àkíyèsí nípa pípa máa sọ̀rọ̀ tí ọlọ́run òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé wọn ọ̀pọ̀lọ́run bíi tiwa wọ́n lérò pé bóyá ń sún òkùnkùn nípa ọ̀rọ̀ tàbá sẹ́nìkan tó yẹ pé a ní bàbá fẹ́ ń gbẹjọ́ tàbí a ní yàtà ìta máa ń wá lọ ẹ̀yìn ẹ̀yìn ojì bàbá máa ń wá lọ òkè òkun tó ṣe pé ọ̀dọ́ rẹ̀ láti lọ gba agbára wọn mọ̀ pé agbára tó ju agbára lọ àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àlùfọ́lá ó ti fún àwa mùsùlùmí ṣùgbọ́n àwa mùsùlùmí látara tí à ń kó ọra papọ̀ máwọn gbólóhùn yìí òbí káwọn agbára ló ṣiṣẹ́ kí làwọn fẹ́ gbogbo àwọn àdúrà tá a ní ká máa ṣe ká máa fi sọ́yìn yóò máa jẹ́ fún gbogbo ẹni yòówù tí ọba ní kẹkẹ tí ń tọ́lá nínú kọ́kọ́ọ̀lù rẹ̀ tí ọba ní kẹta tí ń bọ̀ lówùúrọ̀ ẹnìkan sọ fún wa níbi ìjẹ ìjẹ wa nípa kóhùn òjò má sẹ́nu lówùúrọ̀ lówùúrọ̀ òun ti jẹ́ nìkan tó wọ́n pẹ́ mọ́sálásí ṣùgbọ́n ọwọ́ ẹgbẹ́ nìkan tó yẹ pa ti gbọ́ pé tó bá ti wá kó mọ́sálásí tán ó ní síbìtì kan

àbí ìbàdàn gbogbo mùsùlùmí tó bá bá rẹ̀ ní òṣè sí yìí ọ̀sẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ yóò ọba àwọn akabúlọ̀ lọ́wọ́ ahad kọ kàbá lè fi tẹ̀lé ọkà bó fi rárá kó o tó sùn lálẹ́ kó o wá sọ ọ́ tán lọ́wọ́ àrùn gbígbé ya kan bẹ lẹ́yìn ìlú lẹ́yìn ìlú ń bí tó fún ọ láwọn gbólóhùn kan tó tún wí lóhun tó lọ yanu sí lẹ́ẹ̀mẹ́ta ó ti bàá jẹ́ yóò ti bàá kò sí tó yẹ pé gbogbo àwọn tó já wọn ọ̀tá ẹ̀sìn tó ti pé wọ́n lè wò pé àwọn ń ṣe gudugudu méje òun yàrá mẹ́fà tọ́wọ́ ṣe fọ́ọ̀mù fi ń ṣe é fọ́wọ́ ta jẹ́ mùsùlùmí àmàṣe ṣe é fọ́ọ̀mù ààrẹ wa ihun tí òjò ń rìn wá lẹ́nu pé àmú kẹ̀kẹ́ kéjì ọlọ́mọ ọba lè gbogbo wọn tó bá yẹ pé wọn náà bá fẹ́ jẹ́ nìkan tó yẹ pé àwọn èèyàn máa tàbí ọkùnrin rìn ọ̀ gbọ́dọ̀ mú kẹ̀kẹ́ ọ̀pọ̀lọ̀ tún sí nǹkan kan mọ́ tó máa wá ikú náà wà ó sì gbọ́dọ̀ ní nǹkan kan máa máa tán lámá bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ ní nǹkan kan tó wọ́n rì mọ́ nínú ilé tàbí ó rì mọ́ sọ́ọ̀bù tàbí ó gbé pọ́kẹ̀ tàbí ó gbé páyà tàbí ó fi bì mọ́tì tàbí ó fi ìbápò tàbí ó fi sábẹ́ bílò gbogbo ohun tó pa àlámọ̀ yàrá ẹnìkan àwọn kan tẹ̀ pé àbúkọ̀kọ̀ wọn láti ọba gbogbo tí gbogbo ohun tí wọ́n ṣe náà èyí tí wọ́n máa ti ṣe hàn àbànàgẹ́ bá máa lọ ṣe báyìí báyìí àbàmù sí ìjọba báyìí báyìí èyí ti ń wọlé ọkọ̀ ṣọ́ọ̀ṣì táwa bá ti gbọ́ inú wa máa ń lò nígbà alhamdulilayi láì pàdé ọ̀ṣù. ọ̀nà ìhó ẹni tọ́nà bábá sí ìlú mùsùlùmí ó gbàgbọ́ yé ẹ̀sìn rẹ̀. àwọn mùsùlùmí ń bẹ ohun mùsùlùmí ẹ̀yọ ṣùgbọ́n kó mùsùlùmí tó gbàgbọ́ yé ẹ̀sìn rẹ̀ gbogbo ẹni yóò ti bá olóhùn fẹ́ àtẹ̀rí aburú fún ọ yọ padà máa jẹ́ pọ́wọ́ rẹ̀ ọ máa jẹ́ àrídìsẹ́gi tó bá sẹ́gi kí ni wọ́n máa wí sọ́kọ̀ ni àbí àṣàyàn ìwọ́n dájú náà ní pátàyàn torí pé tọ́ bá mọ àrídìsẹ́gi tòótọ́ ọmọ pé wọ́n wí yẹn bó ti ṣẹlẹ̀ sí gan-an òun lọ́sẹ̀ ti kó rẹ̀ orí ẹ̀ náà ló ti wù sòrí ò báyìí wá lọ́ọ̀ fà pàdé ògán ó fẹ́ ni yóò ti bá ti ń lépa burú jẹun ọ̀ọ́kẹ́ padà máa rí kókò láti ní ọmọ àtẹ̀lẹ̀ sí i ṣùgbọ́n wọn lè má jẹ́ lápò sí ẹ̀yà o ìwọ ìwọ náà má jẹ́ nìkan tó yẹ kó òkú tí ó tọ̀ náà gbogbo ohun tí ń jẹ́ kí àwọn òògùn kà tàbáwọn ẹni tí tí wọ́n máa sọ fún iṣẹ́ ọkọ máa rìn ọ́ torí wọn òkú ó tọ̀ náà ní o mùsùlùmí tí ń ṣàgbèrè tí obì olóbì mọ́lẹ̀ bí wọ́n bá tàbí yọrẹ o àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ àìkọ́bì olóbì mọ́lẹ̀ alihamdulilayi ọ̀bì yàrá ni mùsùlùmí tó òun náà tún ní àwọn kan tí máa ń lọ pápá àti mùsùlùmí tó ti pé kìí ṣe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ló fẹ́ yàwó èyí ló fi ṣèyàwó tọ́lá wọn báyìí ti sọ ní àrùn kan ní pé wọ̀lá ẹni wọn ni mo ṣe rí káà àtàyò mẹ́rin ẹ gbọ́dọ̀ fẹ́ lẹ́gbọ́ lóbìnrin o kí tó ń gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba lè gbọ́ ọ̀sán ẹ̀yẹ́ pa pé wọ̀lá àmàtó mọ̀mínàtó ọ̀nìyàn ìmùsùlùmí tàbí ìwọ̀lá fẹ́ẹ̀lọ́ fẹ́ wúlóbìnrin fẹ́ẹ̀lọ́ fẹ́ wúlóbìnrin ó lú oore fún yín jùgbẹ́ ẹ̀sọ̀pẹ́yàn fẹ́ lẹ́bọ̀ lọ. ó ṣàfẹ́lẹ́bọ̀ yẹn jẹ́wọ́ rẹ̀ ó ṣe ilé ẹ̀wọ̀n owó tó ní ọ́ pàtàkì lọ́gbẹ́ni yìí. àwọn iṣẹ́ ìpè ọ̀rọ̀ tọ́nà wọn bá ti sọ fún wa rẹ̀ táwa bá dúró sí ọ̀nà ọlọ́ọ̀mọ́ ọlọ́ọ̀ níbi gbogbo àbúrò yóò jẹ́ wá bọ̀ pé wá kó lè bá ẹlẹ́wọ̀n la wá ti ṣèyàwó kí ló lérò kó lè máa tẹ̀lé sí wa gbogbo òwò yóò ta bọ́lá fi ń wá sọ ọ́ gbogbo ògbà yóò ní àbá tó ń gorí ẹlẹ́bọ̀ rẹ̀ ṣe yóò máa pariwo ìfẹ́ yóò máa tóbi ni torí pé látòkè sánà lọ́lọ́mọ ọba wa ti kọ́ ọ́ wípé ìwọ̀n gbọ́dọ̀ fẹ́ lẹ́bọ̀ ìrẹ̀gbọ́dọ̀ fẹ́ níyàwó ọlọ́mọba ọlọ́mọ ìlú eléyìí wá o nínú sọ́ọ̀tù bàbára gbogbo ẹni yóò tọ́ bá tẹ̀lé ọlọ́mọba lórí eléyìí yóò máa rí pé pásítọ̀ iṣẹ́ tọ́lọ́mọ ọba gbàdéwò bá jẹ́ tó sì máa fi dúpẹ́ fọ́nà ọba ní pé náà èyí sẹ́yìn ọmọ ìdí èyí báyìí ẹ̀sìn ọlọ́run ọba ọba àlejò ọ̀la ni nípa pé àwọn ọba ajẹ́ mùsùlùmí agbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ká gbọ́ ọ̀sán lẹ́jọ́ ọmọ sáwọ́lá ọ̀sán lẹ́nu láti gbọ́ ọ̀sán wọn aṣáájú wa lẹ́nu. táwọn ẹ̀sìn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ á jẹ́ nìkan tó yẹ pàápà wọn ò ní bí gbogbo aburú yòówù a máa fi wá sọ ń sọ yìí

yóò máa bá mùsùlùmí lẹ́ni tí wọ́n máa wà sáńpé tó sì jẹ́ pé ogun tó bá rẹ̀ yìí tẹ̀padà máa rí pé òun fẹ̀rẹ̀ náà ni òun náwó náwó náwó òun nára nára nára òun náwó ara náwó ara ìfẹ̀sẹ̀kọ̀ yọ̀ ń bẹ́ẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí ẹjẹ́ tó tọ́lọ́ tọ́lọ́wọ́ lè tó tàwa náà nígbà tára bẹ̀ wá yìí ẹjẹ́ àti tọ́lọ́hún torí bàtàrà gbogbo àwọn mùsùlùmí tára ní ọlọ́dà fún àgbẹ̀ ìlú alẹ́ òkú fún wọn gbogbo àwọn mùsùlùmí tára ní ọlọ́dà fún àgbẹ̀ ìlú alẹ́ òkú fún wọn àwọn tí ń tẹ́lẹ̀ òun tẹ́lẹ̀ wọn láfún àgbẹ̀ ìlú alẹ́ òkú fún wọn àwọn tí ń tẹ́lé wọn tẹ́lú wọn ọlọ́dọ̀ọ́gbà pẹ̀lú aláàkó òjòkú wọn àwọn àtọwọ́jù fún àlàáfíà tó dákùn má fi ẹwà má fi jẹ̀wà wọlé já máa lọ já máa bọ̀ rẹ má jọta ó wá má jọta ó máa lórí wa jọta ó rí

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله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 قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الله أكبر سمع الله لمن حمده الله أكبر Allah one truck. Allah one truck. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إجاك نعبد وإجاك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر Allahu akbar. الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله